ọ̀pẹ̀yẹ ọba lánàá ọba lẹ́nìí ọba títí ayé ọba tí ò pé méjì lánàá tí ò pé lẹ́nìí tí ò sì ní pé títí ọjọ́ gbèǹde àlìkíá ọmọ ọlọ́run iléeṣẹ́ rédíò amúbùgbẹ́mùlẹ̀ ti ń gbọ́ wa ajílétí fm ninety two point one tó kalẹ̀ sókè ìgbádùn gàǹbàrí nílùú ògbómọ̀ṣọ́ lórí ètò tá a pè ní ọkọ̀ ọ̀la eléyìí tó máa ń dé sétí gbọ́yìn ní gbogbo ọjọ́ ńlá ọjọ́ jímọ̀ ọjọ́ alálùbáríkà ọjọ́ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sọ pé ó yàtọ̀ nínú àwọn ọjọ́ tó kù lórí ètò tá a sì wáá pè lọ́kọ̀ọ̀la ẹ̀ kò ń ṣètò kan lásán kò ń ṣètò kan ṣá kì í ṣètò tá a wà á tá a dọ̀wẹ́kẹ̀ tá a ṣeré tá a sì tún kù a máa ń gbára wa nímọ̀ràn a máa ń gbára wa níyànjú a máa ń gba àwọn aṣáájú ẹ̀sìn ẹ̀sìn Islam àwọn ìmáàmù wa àwọn ṣẹ́ẹ̀kù wa àwọn tó nímọ̀ tó kún pẹ̀lú takowa láti wá mọ ká mọ̀ fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú wọn tí ó rú àwa lójú kí wọ́n sì mọ̀ dá wa lóhùn ẹ jẹ́ kí máa kí n lórúkọ wúrọ̀ látẹ̀jú mọ́lá tó kéde ìtúta pè ní ọkọ́lá lórúkọ olóòtú ètò yìí ní aṣàfà lórúkọ amójú ẹ̀rọ kamil àkàngbé adébọ́lá sànúsí lórúkọ tèmi èmi atọ́kùn ètò yín ní gbogbo ọjọ́ ńlá warahmatulahi wabarakatu pẹ̀lú gbàgbọ́ mi tí mo mọ̀ pé ẹ ti dá mi lóhùn salamon nílé àlejò wa ní ìjẹ̀jọ́ àwọn náà ni wọ́n ṣì wà ń bí fún tòní alhamdulilah ipe inshallah lásọ ní ìjẹ̀jọ́ àmọ́ lọ́wọ́ bá ti gbogbo nǹkan tó wà ní kápá ẹ̀ ó ti yọ̀ǹda kó mọ̀ ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ fún wa adúpẹ́ ọlọ́run ọba dọ́kítùr wa wọ́n ti wà ní ilé agbára dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n lè dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n lè ṣàlàyé tí òfin Islam tó sọ fún wa lórí gbogbo tí àǹtís tí wọ́n á sì ń bá nǹkan kan bọ̀ ní ìjẹ́jọ́ lórí ọ̀rọ̀ olóníyàwó púpọ̀ ẹ ká fẹ́ kejì ká fẹ́ kẹta ká fẹ́ kẹrin Dr. ẹ bá mi sálámù sí àwọn aráalé. بسم wa والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته waaleykum salaam wa rahmatulahi wa barakatu ohun dr sharafdin gbadebo ọrọjí òun náà ni a ti gbọ́ yìí àwọn náà wọ́n sì ti wà ń kalẹ̀ ibi tí aroko ti sí níjẹ̀jọ ibẹ̀ náà ni a ti múṣẹ́ ṣe fún títí tọ̀sán ti tòní ẹ ní ṣókí dr torí àwọn tí ò bá wa bọ̀ ní ìjẹ̀jọ tí wọ́n kàn bá wa lórí ibi tí àwa ti fẹ́ mu fún tòní tó já sí pé àsìkò tá a bá ṣe ojú òpó sílẹ̀ oríṣiríṣi ìbéèrè ni ó tún fẹ́ mọ wáyé pé àmọ́ ah, pé ti sọ nípa ẹ̀ ní ṣókí bóyá láàrin ìṣẹ́jú bíi méjì mo fẹ́ ká ká bí olóyìnbó pé ká summarize àwọn nǹkan tá à ń bá bọ̀ pé kí ni tá a bá ń sọ̀rọ̀ yìí pé mọ́tíná tá à ń pè bẹ́ẹ̀ ní tó rọ̀ mọ́ àwọn wo ni ó wà fún. alhamdulilayi àlàyé tá à ń ṣe òun náà ní pé Islam kò gbà pé kíkan wà kó lágbára láti fẹ́yàwó kó wá kọ̀ kó lóun ní fẹ́yàwó pàápàá jùlọ ní ìgbà tí ìfi obìnrin bá ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kò fara mọ́ náà pé kóbìnrin ọkàn máa dá dúró kó wọn máa gbélé bàbá rẹ̀ àbí kó lọ dá légbà kó má lọ́kọ ìdí nì tí Islam ti sọ pé kọkùnrin ọ̀fẹ́ yàwó kóbìnrin ọlọ́kọ Ànábì sallallahu alaihi wasallam ó ní an sunnati faman raghiba an sunnati falaysa minni ká fẹ́rẹ̀ ẹni láyà ara àlànà mi ni ẹnikẹ́ni tó bá tàkété papọ̀ tako lànà mi kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn mi. bẹ́ẹ̀ láti wá fẹ́yàwó ẹyọ kan ó ṣeé ṣe kó máa wù láti níyàwó kejì eléyìí òun náà ni àwọn èèyàn ń pè ní masina àti ṣàlàyé bí pípé yẹn ò ti ṣe ṣe déédéé pẹ̀lú èdè lárúbáwá so ó ṣe déédéé lédè lárúbáwá pẹ́ni tó bá fẹ́ níyàwó kejì àbó níyàwó kejì kẹ́ máa pè ní sáàníyà ẹni tó sì níyàwó kẹta kó pè ní sáàlìṣà ẹni tó níyàwó kẹrin kó pè ní rọ́ọ̀bìà ọlọ́run sọ pé mọ́tínà wàtúndà àtàwàrùbá ó fi ṣètọ́ka sí fún àwọn mùsùlùmí bí ẹni ìyàwó kan ọ̀bá tó ẹsílẹ̀tọ̀ fún yín pẹ̀lú níyàwó méjì méjì ẹni tí méjì ọ̀bá tó ẹsílẹ̀tọ̀ fún yín láti níyàwó mẹ́ta ẹni tí mẹ́ta ọ̀bá tó ẹsílẹ̀tọ̀ fún yín láti ní mẹ́rin márùn àyè ọ̀wá sífẹ́ nìkẹ́ni láti fẹ́ ìyàwó karùn-ún kẹfà àbí jù bẹ́ẹ̀ lọ. naam doctor alhamdulilah ẹ ṣeun pẹ̀lú bí ẹ ṣe bá wa wa ọkọ̀ yẹn tẹ́ ẹ ṣe ra bá wa wà á débi tí ó dé mo nígbàgbọ́ pé àwọn tí ò bá wa rìn ní ìjẹ́jọ́ bí wọ́n ṣe ń gbọ́ fún tòní kò ní bá wọn ní òjijì pé bóyá bá kan àbí bá mi torí àsìkò béèrè á sọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ó tún mọ́ padà ìkọ́bá ìkọ́bá ìdí tá a fi padà nu. ẹ jẹ́ ká wá lọ sórí ìbéèrè tí mo ní ó kù ní ìjẹ́jọ́ tí a béèrè ní tààràtà torí pé ọ̀pọ̀lọpọ̀ béèrè náà ló sì tún wáyé lẹ́yìn tá a ṣètò oríṣiríṣi ìpè ńlá gbà tí kálukú tí wọ́n ń sọ lọ́tún lọ́sì. ìbéèrè tí mo wá fẹ́ fi àbí ìyàwó ẹlẹ́ẹ̀kẹta báwo ni ó ṣe yẹ kó gbé ìgbésẹ̀ ṣé nígbà tí ó bá tó àkókò bóyá ọ̀sẹ̀ kejì tíyàwó wọlé ni ó lọ bá tinúlé pé ìyá alágbájá o àsìkò ti tó o mo fẹ́ fẹ́ kejì àbí kí ni àwọn òfin tí Islam là kalẹ̀ pé tá a bá ti fẹ́ fẹ́ yàwó léèyàn. alhamdulilayi a ti máa ń pín fífẹ́yàwó ọkùnrin òun náà lẹni tó bá wí hmm. kò bá obìnrin wí fífẹ́ ni wọ́n máa ń fẹ́ obìnrin ọkùnrin ló máa ń fẹ́ wọn. Hmm. tíyàwó kan bá ti wá wà lé tẹ́lẹ̀ téèyàn tó fẹ́ fẹ́ mi ilé ètò ti wà lé hmm. ó yẹ kéèyàn gbọ́n ètò ti wà lé gbọ́ àwọn léwu pé kọ́ gbọ́. so ó yẹ kó gbọ́n gbọ́ ewu sì ń bẹ nínú kọ́ gbọ́. nítorí pé àkọ́kọ́ ni pé ńgbà tí ẹlòmíì bá wọlé kò sí kàbí ṣùgbọ́n pé wọ́n jọ gbélé ni nígbà tí àlejò bá wá bá ẹni tó wà nílé láì jẹ́ kó ti gbọ́ tì tẹ́lẹ̀ ó ṣeéṣe kó palára hmm. kó sì kó kó kó ó ṣeéṣe kó sì kó bọ́ pọ̀lọ́ rẹ̀ hmm. nítorí pé ẹni tí ń bọ̀ tí wọ́n sọ fún wa tẹ́lẹ̀ tó bá dé báwo la ṣe mọ̀ tá a jọ máa ṣe hmm. ó sì tún léwu pé kí wọ́n tún sọ fún obìnrin pé obìnrin mi ń bọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní sinimá sọ fún ọ pé ìyàwó mi ń bọ̀ orí wọn máa lo aago. Hmm. wọn ò ní ara tí wọn fẹẹ fi gbà hmm. pàápàá jùlọ owó ti pọ̀ jù lára obìnrin mi hmm. owó ọkùnrin ẹni ń bẹ fóbìnrin mi ìdí tí wọn fi sọ pé owó ọkùnrin ọ̀nà ni pé owó ti ń bẹ lára ọkùnrin pọ̀ jù tóbìnrin lọ obìnrin tó náà bá wá nílò owó tọkùnrin yẹn kí máa bá wọn lódì nígbà tí ọkọ bá sọ fún ọ pé òun fẹ́ fẹ́ lómi kódà lómi lè ṣekú pọkọ látàrí wípé wọ́n sọ fún obìnrin kan bọ̀ ṣùgbọ́n àti bá àti bí ó yẹ kí ọkùnrin ó sọ fún ìyàwó tó wà lé ọ̀nà tó sì yẹ kó gbà láti sọ fún náà ni pé kí dáadáa rẹ̀ tẹ́ńtẹ́ ń ṣe sí ìyàwó tó wà lé yẹn kó lékele. náà kó sì máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi máa tukọ̀ àti gbé ìròyìn yẹn kalẹ̀. lọ́nà tó ṣe é pé pẹ̀lú dáadáa tó ti síwájú àti àwọn oríṣiríṣi àkàwé ọ̀rọ̀ tó ti ṣeun ní ìgbà tó bá sojú abẹ́ǹkò kò ní báyàwó lójijì lọ títí hmm. kò sì ní bí kí ìyàwó kó síwáhù. Hmm. àmọ́ ká sọ fún wa ó láǹfààní ju ká má sọ fún wa lọ. náà ẹ ṣeun dọ́kítọ̀ lórí ibi tí ẹ sọ̀rọ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ìbẹ́ ṣe sọ yìí nínú ọ̀rọ̀ tẹ́ sọ ni mo ti tún fẹ́ mú ìbéèrè pé èmi ti ń lo aago rẹ̀ sí ìyàwó tèmi létí o pé ìfẹ́yàwó kejì o bí n bá tiẹ̀ wá fẹ́ ìfẹ́ àmọ́ kó mọ̀ mọ̀ kóbìnrin náà ti méjì níbéèrè yẹn pé ká mọ̀ ti lo aago rẹ̀ sóbìnrin létí kó lè já pé yóò mọ̀ palẹ̀ mọ́ kò ní bá a lójijì ẹ̀ẹ̀kejì pé obìnrin tí a fẹ́ náà sínú ilé kó máa ní lọ́kàn pé òun lè gba ìyàwó kejì tí ó tẹ̀lé òun ṣé bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà. nínú òfin ṣẹ̀ríà kò bùkátà pé ká máa lu koro rẹ̀ sóbìnrin létí gbogbo gbà nítorí pé tẹ́ máa lu koro rẹ̀ sóbìnrin létí ní gbogbo gbà kò sí tàbí ṣùgbọ́n onáàlélọ́ mú hmm. àwọn ẹni àṣetán nìkan kọ́ńkọ́ púpọ̀ ó máa lọ jáde ti ọ̀rọ̀ àfẹ́yàwó àfẹ́yàwó Hmm. kó máa di kó padà wá dẹ̀tì hmm. kò bùkátà pé ká máa sọ sí obìnrin létí ní gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ gbà míì gan ó máa ń ṣe sábàbí kóbìnrin náà kó jáde kó má fi ọkọ yìí mọ́ hmm. yóò sọ pé ń fi ọ̀rọ̀ màá fẹ́yàwó mi ní fẹ́yàwó mi fẹ́ dání náà ní gbogbo ìgbà kò jẹ́ kóun rẹ́ dọ̀fi lórí òróǹro kò sáǹfààní nínú kóun ọbẹ̀ lọ́dọ̀ rẹ̀. nígbà táwa ti jẹ́ mùsùlùmí gbogbo obìnrin tí ń lọ ilé ọkọ ó ti yẹ kí ìwọ náà mà wípé ètò rọrùn jù náà ni pé òní jẹ́wọ́ nìkan lọ́wọ́ à ń di àrò ọkùnrin yìí Hmm. so islam làwa ń ṣe kése pàǹtàn ra wa jẹ hmm. ẹni tí ò lágbára rẹ̀ kọ́ má dàmáràn rẹ̀ hmm. ṣùgbọ́n tó bá tọkọ rẹ̀ bá lọ lágbára rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́yìn ọ̀fẹ́ yàwó mi eléyìí ò bùkátà pé àìsàn máa wá sun rárá bàbá máa yẹn lẹ́bẹ̀ ó ti yẹ kí wọn náà ti mà tẹ́lẹ̀ ọkùnrin oṣù bùkátà láti máa fi dẹ́rù bà obìnrin obìnrin náà nínú ẹ̀kọ́ tẹ́ ti kọ́ lọ́dọ̀ àwọn ìyá yín tó bá pọ̀lọpọ̀ obìnrin tí ò fẹ́ rórogún náà nísìn ìyá rẹ̀ náà òun náà kì í sùn nìkan lọ́wọ́ àlọ́dọ̀ bàbá rẹ̀ Hmm. so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló náà ti kọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ látàrí gbígbé pọ̀ tí ìyá rẹ̀ náà gbé pọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì tó ìyàwó bàbá rẹ̀ hmm. so eléyẹn náà tó lẹ́kọ̀ọ́ láti mọ̀ ẹ́ pé bóò làátí ṣéjọ́ gbé pẹ̀lẹ́ lómi. Hmm. ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa Ajílétí FM lẹ́ ń gbọ́ ninety two point one lẹ́yìn sí tẹ̀fẹ̀rí wa gbọ́ òkè gbádùn la wà ní Gàmbàrí nílùú Ògbómọ̀ṣọ́ ètò tá a pè ní ọkọlà ló sì ń dé sí etí ìgbọ́yín dókítà oríṣiríṣi ló ti wà níta oríṣiríṣi ni ó máa ń ṣẹlẹ̀ tó bá ti dọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ìyàwó kejì ìyàwó kejì ní tiẹ̀ máa ń lágbára ni ọkọ rẹ̀ bá ti fẹ́ méjì kódà bùkẹ́ ìkẹta gan-an wọn kálukú ti pé ọkọ̀ àbọ̀ sáàrin wa ni ìkejì nífẹ̀ẹ́ máa gbóná ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ fẹ́ ìyàwó kejìléyàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ju òǹdó pé ọ̀dà báyìí bá sọ́sọ́ tún tẹ sọ́sọ́ sí ọ̀dà tó bá fẹ́ kí n gba ìyàwó kejì mùsùlùmí yín kírun o ó sì ra ẹ̀bí ẹni tó ń fẹ́ sìn ṣùgbọ́n yóò dìmáàndì àwọn nǹkan kan lọ́dọ̀ ọkọ pé ọ̀dà mi ní kó mọ̀ fẹ́ ìyàwó kejì lé mi àmọ́ bó ṣe wà yìí mo fẹ́ kó kọ́kọ́ kọ́lé fún mi E, àbí kẹ́lẹ́ mọ́tò mo fẹ́ àbí ó wà lọ sí ṣọ́ọ̀bù fún mi ó rajà iye báyìí tí ó kùnú rẹ̀ lẹ́yìn ìgbà ni mo tó yọ̀ǹda tóbìnrin bá ń ṣe báyìí náà ṣé kò tàbùkù ẹ̀sìn nínú Islam. kò tàbùkù ẹ̀sìn tàbùkù ara rẹ̀ ni òun lẹni tó ṣe púpọ̀ lẹ́kọ̀ọ́ nítorí pé àti fẹ́yàwó kejì kò sí àṣẹ rẹ̀ lọ́dọ̀ ìyàwó tó ti wà nílé. sọ ọkùnrin ni tó ń bá ti fẹ́ fẹ́yàwó yọ fẹ́yàwó tíyàwó tó wà nílé tóyìn bá ronú dáadáa kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà ló pè ọ́ nítorí pé tí o bá ti sọ yìí pé tí o bá gba kùnà yóò gba kóńdó hmm. ọ̀pọ̀lọpọ̀ máa sábà pàdánù lé ọkọ hmm. látàrí fíagan fíagan tí ó padà ṣẹlẹ̀ hmm. láàrin rẹ̀ àti ọkọ ẹ sì ti mọ̀ yìí pé káwọn obìnrin wa tó bá tán gbẹ̀sìn yìí dáadáa kí ẹ ran àwọn ọkọ yín lọ láti níyàwó kejì pàápàá jùlọ tọkọ bá lágbára láti fẹ́yàwó kejì ló pé jù ẹ̀yin wo ìgbé ẹ̀ panṣágà tó pọ̀lọpọ̀ ń gbé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó dá dúró tó ṣe pé wọn ò mọwọ́ ẹnikẹ́ni tó bá ti ṣẹ́wọ́ sí wọn kọ̀ hmm. tó ṣe pé ìbàjẹ́ oríṣiríṣi ní ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà lónìí tó ṣe pé wọn ò ní bàbá hmm. wọn bá tọ́ka sí pé léyìí làwọn bí fún yóò sọ pé òun bá wò nítorí ṣe pé àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún làwọn ṣe àwọn ó nù bàjẹ́ nígbà táwọn ìsajà hmm. mo bímọ fún aburú Hmm. so táwọn obìnrin bá ronú dáadáa ṣé kíru eléyìí ọmọ ṣẹlẹ̀ láwùjọ wa ló pé ṣé báwa náà mọ̀ pé ọ̀pọ̀ àìmọye obìnrin ló wà ní ìsìn tó ṣe pọ́n ti yalé mọ́sù hmm. sílẹ̀ àwọn òbí wọn tí wọn ọ̀rọ̀ kọ hmm. tírú rẹ̀ ọba ti ṣèwọ́ ó ti ṣẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ẹ sì mọ̀ pé nínú bí wọ́n ti ṣe ń ka òǹkà àwọn èèyàn láyé lónìí yìí báyìí bí wọ́n sòdodo bí wọ́n parọ́ wọ́n lóbìnrin lọ́pọ̀ jọkùnrin lọ. ok tóbìnrin bá pọ̀ kódà wọ́n tún ṣe ìwádìí láwọn àwùjọ míì pé tó bá jẹ́ pé gbogbo èèyàn bá lọ jẹ́ mùsùlùmí gan láwùjọ Hmm. tó ní kálukú sì fẹ́yàwó mẹ́rin mẹ́rin àwọn obìnrin tó tún lélẹ̀ ọ̀pọ̀. Hmm. ok nígbà tí obìnrin bá wá jó mọ́ tara rẹ̀ nìkan torí pọ́lọ́n ti gbàdúrà tiẹ̀ wọ́n ti wà lé ọkọ ọwọ́ á dúró pé ní tí ọ̀bàjọ́ gbà lẹ́jọ́ fún ọkùnrin yóò ní fẹ́yàwó mi sẹ́ẹ̀ sọ ọmọ pọ̀pọ̀lọpọ̀ náà àbúrò tiẹ̀ náà àwọn ọmọ ìyá rẹ̀ náà àwọn náà lè padà délé mọ́sú kódà àwọn orílẹ̀-èdè kan wà lẹ́ ayé tó ṣe pé ó wà lórí ẹ̀rọ ayélukára wípé ẹnikẹ́ni tó bá fẹ́ dọmọ ìlú àwọn nírọ̀rùn kó sáti ṣèpalẹ̀ mọ́ pé òun fẹ́ fọkàn nínú ọmọ àwọn hmm. torobìnrin ti pọ̀ jù hmm. obìnrin pọ̀ jù ọkùnrin lọ lọ́nà àìníye hmm. so lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú òyìnbó bí tí wọ́n bá ti ṣetán láti fi ọmọ wa wá gbàwé ìjọmọ ìlú wa so irú rẹ̀ náà wà láwùjọ wa náà ẹni tó kàn lọ́mà pọ̀lọpọ̀ obìnrin wà ń lé ṣe pé kọ̀ rọ́kọ̀ ẹlòmíì ní sọ oṣoge jáde ń wọkọ̀ ó fi wá rìn ń rìn bí wọ́n ti pè máìlì mẹ́ẹ̀ẹ́dógún ó tún padà lé kọ̀rẹ́ ni ṣe báwo ni àǹtí yìí o ẹ dákun ṣé ìbànújẹ́ ni ó bá padà sílé àbídùnú. Ah, ìbànújẹ́ ni Ọlọ́run á ní kẹ́nìkan rẹ́ni tí ó fẹ́ ìwọ wá takú pé wọ́n gbà hmm. ah, ìwọ tó yẹ kó tètè tẹ́wọ́ gbà Hmm. wọ́n ní ká rìn ká pọ̀ yíyẹni yẹni ọjọ́ ìbò ti ṣe jẹ́. ẹ ṣe dr sharafdin gbadebo ọ̀rọ̀ jí gbogbo àwọn aráalé tó ń gbọ́ wa àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa láìpẹ́ a ṣojú òpó sílẹ̀ torí pé a ṣẹ̀nu ẹ̀bùbì kan fún tòní àmọ́ ká tó lọ síbi táwọn èèyàn ó ti mọ̀ pé wọlé báwọn èèyàn tẹ̀ ti ń dọ́là pin ìwò dọ́kítọ̀ lórí tẹ̀ sọ pé ọlọ́pìn dé nínú Islam tá a bá fẹ́ wo ipe ká wò láàrin ara wa bí ọpọlọ nígbà míì aṣáájú ẹ̀sìn ní onímọ̀ sí ní ẹ̀yìn ti wà níbí nísìn ẹ̀ mọ̀ làwà lọ ìtorí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà nítorí pé ìyàwó rẹ̀ ó pè á kìí ṣe pé kó mọ̀ fẹ́ yàwó ṣùgbọ́n mọ̀ ṣe wà ọkùnrin tí túlé ni wọ́n ọkùnrin tó ṣe pé láì tí ìfẹ́yàwó kejì gan tẹ́ ẹ bá rí wọn pẹ̀lú àwọn ọmọ àtẹ̀bí bí wọ́n ṣe máa ń ṣe ń gbà mí dókítà mo rò pé béèrè bí mo ṣe ń béèrè ń jẹ yín tí ò mọ bá àti ṣe balance tẹ́ ẹ pé bóyá ní làákàyè ni ní owújo lójú bóyá kìkan kó ṣẹlẹ̀ èdè àìyedè tí ò mọ bá àti tò ìyàwó mi ò ní tẹ́mi ò fi faramọ́ irun pé etí mo gbé wà gan àdánwò ni torí pé kò tọpin ọ̀pọ̀lọpọ̀ wá wà báyìí tó yẹ pé ó ní owó ó ní dúkìá tí ó fi bọ́ wọn ṣùgbọ́n ní ìmọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ ṣe lè gbé kalẹ̀ tí tẹ́ lò fi ṣàpèjúwe rẹ̀ ṣùgbọ́n bí ó ti ṣe ṣe láàrin àwọn méjèèjì tí ó fi rírìn àjò wọn tò tíyàwó ilé òbí ni mo rí pé ah èmi náà mo wá di èpo ẹ̀pà tí mo dán àìjírí àbí tí àwọn ọmọ òkú àtẹ́mi náà mo wá wá dẹrú nu ilé yín jẹ́jẹ́ mo sì jókòó tó sọ pé o fẹ́ fẹ́ mi àwọn kì í tó bá wà báyìí nínú Islam ṣọ́tó láti fẹ́ yàwó tá bá wá ní àwọn fẹ́ fẹ́ kí nìkan tó kàn tó yẹ kàn ṣe. alhamdulilayi wọn rí i pé eh, ìbéèrè tẹ̀ sí pàtàkì púpọ̀ jíjẹ́ tẹ̀ sí jóbìnrin ó jẹ́ ká lè gbé kalẹ̀ dáadáa so àwọn ọkùnrin kan wà lódodo tó ṣe pé wọn àpé nílàkàì ṣùgbọ́n tá a bá wo iye òǹkarú àwọn ẹni tó rí bẹ́ẹ̀ sáwọn ọkùnrin yòókù á rí kí wọ́n kéré jọjọ àti hmm. ẹ̀ lè tọ́ka sí irú wọn pé wọ́n ń bẹ hmm. torí ẹ̀ ló fi jẹ́ pé òfin òfin máa ń wá ní fáwọn tó pọ̀ jù hmm. kì í wá fáwọn ẹni tó kéré ṣùgbọ́n àtúnṣe pé ìtó pọ̀ jù nínú ọkùnrin iná ẹ̀ lẹni tó ní làákàyè tọpọlọ wọn mú bérebére so lọ́nà fi ní òun gbà pé ẹ lè fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin so àwọn ẹni tó jẹ́ pé bóyá ọpọlọ tiẹ̀ tutù hmm. bóyá sọ̀gẹ̀dẹ̀ lóná lẹ́lòmíì hmm. so irú àwọn ilé yẹn so tí a bá rẹ́ni tó lè kún lápá hmm. tí wọ́n máa là lóye tí ò ní jẹ́ pé òun ní fi aago rẹ̀ tolé òun náà lè fẹ́ yàwó méjì òun náà lè níyàwó mẹ́ta ẹlòmíì gan ìyàwó ẹyọ kan kò lè tolé pẹ̀lú rẹ̀ yóò máa da lérú gbogbo gbà ni bó wàá ní tó bá níyàwó kejì àmọ́ tá a bá rẹ́ nìkan tó já múgbálẹ́gbẹ̀ẹ́ fún tó yẹ pé yóò máa sọ ti òun bá fẹ́ ṣe nílé òun hmm. ní ètò hmm. tí wọ́n máa sọ fún wọn tí wọ́n máa kọ́ bá àti hmm. ètò tí fi tò so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ẹ ẹ ṣe dọ́kítọ̀r yìí ṣe ojú òpó sílẹ̀ àmókù kan tí mo fẹ́ béèrè torí pé tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ aráalé ni ó dúpẹ́ pé alihamudulilayi irú ètò yìí àwọn tiẹ̀ ti ń wọ̀ ọba alágbájá náà ń bẹ́ lé lónìí yóò mọ̀ gbọ́ kọ́dà lóyún ọ̀pọ̀lọpọ̀ níjẹ̀jọ ni wọ́n ṣèbéèrè fún àkálẹ̀ pé irú nǹkan báyìí torí ọjọ́ iwájú ni tá a bá tún wò lórí ọ̀rọ̀ déédéé tẹ̀ sọ wípé méjì ni ọlọ́run ọba kọ́ mọ̀ pé ìka agbára wò lè ka ó mọ̀ pa agbára wa lè ka kan àwọn kan wá ń bẹ tó yẹ pé wọ́n níyàwó méjì tí sì dé àdánwò ni pé ńgbò fẹ́ yàwó kékeré lórí pé àṣé ọmọ yìí ọmọ nǹkan tiẹ̀ dojú nǹkan lọ àṣé nǹkan tiẹ̀ mọ kíní ṣèjú kan lọ nìyálé ọba di àkọ̀tì díẹ̀ díẹ̀ pé eléyìí ó ti yé yín dọ̀tún bí mo ṣe ra gbé kalẹ̀ o ní àwọn àgbẹ̀ ní ó di pé wàá wọ five thousand yìí mọ̀ sọ pé mo ti fún fún ọ gbà yín padà jọ fún yín lómi látara pé n tí ó jẹ kò jẹ́ kí ó mọ bá a ti ṣe mọ́sẹ̀ ẹ̀sùn pé wọ́n nígbà míì ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n nìyẹn tá a bá ti da gbọ̀dàn tí kinní ìbá ti délẹ̀ ìlà kéyìn fẹ́ pé mọ́ ìmọ̀ mú yàn ṣe bákan bákan ni torí pé tó rọ̀ mọ́rọ̀ fẹ́yàwó kejì fẹ́yàwó kẹta tẹ́ ẹ bá gbọ́ pọ̀lọpọ̀ tí ń lélẹ̀ pé àdánwò tó wà tóun fojú winá rè nítòun ti rí rè nítòun ti ṣe lélẹ̀ ìdùn òfin fẹ́ kí ó dàbí pé wọ́n fẹ́yàwó àbóhùn ti ríru rẹ̀ rí tá a bá lóbìnrin tó wà níwá gbọ̀ndàn yàbọ̀ kùn in torí bẹ́ẹ̀ torí dọ̀túrò wà ń ta o wọ́n bá ti lè rọ́mọ kéékèèké kan wọ́n pè á ọmọ eléyìí kódà gbogbo ẹ̀ pọ́npọ́npọ́n ní ṣe nísàn takédé ni nísàn ṣe báyìí ni eléyìí ọkàn sùn kalẹ̀ ni eléyìí ọkàn ṣe gbá báyìí nígbò fẹ́ yàwó kejì ló tó rí i pé ìkan tún bẹ tó tún dáa jù kan lọ. alhamdulilayi ṣáájú kí n tó dáhùn ìbéèrè ẹ jẹ́ kí n tún rán wa létí àwọn àlàkalẹ̀ ẹ̀sìn Islam téèyàn fi lè ní ju ìyàwó ẹyọ kan lọ àlàkalẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé ọ̀gbọ́dọ̀ tayọ òǹkà yẹn ò gbọ́dọ̀ ju mẹ́rin lọ hmm. ẹ sì rí i pé láwùjọ wa àwọn èèyàn níbẹ̀rù ọlọ hmm. àwọn ẹlòmíì ń bẹ tó ṣe pé wọ́n níyàwó mẹ́wàá ẹlòmíì gan ó ní ìyàwó mẹ́wàá lọ ó dàbí ẹnìkan ni wọ́n ní àwọn gbọ́ pé bàbá ẹni ìyàwó mẹ́rin lọ ó ní bẹ́ẹ̀ ni ó ní ìyàwó méjìlá péré ni ṣé méjìlá ló tún á jẹ́ péré ọ̀ràn lèèyàn dà hmm. torí lábẹ́ òfin ọlọ́run ìyàwó ò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. Hmm. àkóbá sì lèèyàn ń fọwọ́ fà á lẹ̀ nítorí pé níwájú òfin ọlọ́njọ́ tí ọkùnrin yẹn bá lọ kú hmm. ìyàwó mẹ́rin péré bí wọ́n ti ṣe tò tẹ̀léra wọn ení èjì ẹ̀ta ẹ̀rin tó sì dájú pé wọ́n so yìgì láàrin wọn àtọkùnrin yẹn ní yìgì tó lálàáfíà àwọn nìkan ni ó jogun. àwọn márùn-ún méje mẹ́jọ yòókù. wọn ó jogun ẹkún àti àbámọ̀. Ah! òfin tọ́lọ́run ọba nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mẹ́rin tá a pè níyàwó gidi hùn àwọn nìkan ní òjògùn gbogbo àwọn ọmọ yòókù táwọn obìnrin yòókù bí hùn wọn ò jogún ẹkún àti àbámọ̀ ni hmm. so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló ti dáràn ru eléyìí kalẹ̀ nísìn hmm. tó ṣe pé ńjọ́ tó bá wá ń pín ogún yẹn àwọn olùmọ̀tí máa ń ṣàlàyé fún wọn pé tọ̀ lábẹ́ òfin ọlọ́run a gbọ́dọ̀ ìyàwó mẹ́rin lọ ìyàwó mẹ́rin péré ní òjògùn o àwọn ọmọ tó bá ti lé tó bá ti ara àwọn obìnrin míì tó yàtọ̀ sí mẹ́rin wá àwọn náà ní jogún o ní ọ̀bà dìjà hmm. pọ̀lọpọ̀ àwọn máa yọ àdá àwọn míì àlọ́ fọ́gò wọn ní kí lẹ́yìn bá wọn sọ àwọn màmá àwọn tó jẹ́ àwọn keje kẹjọ kẹwàá bàbá lè má mú ló so igi wọn pẹ̀lú bàbá wọn ó kì í gbà tí bàbá lè má mú so igi wọn tí wọ́n ṣàlàyé fún bàbá lè má mú náà wípé ìyàwó kẹjọ lélẹ́yìí o bàbá o hmm. kí bàbá náà wá ṣàṣewọ jahannama rọrùn kọ́ mọ so igi òfò. Hmm. nígbà tí wọn ṣàlàyé fóònù náà wọn fẹ́ ni òun sì so igi hmm. wọn sọ fún pẹ́lẹ́ karùn ni hmm. wọn sọ fún pẹ́lẹ́ kẹfà ni wọn sọ fún keje ni wọn sọ fún kẹjọ ni fi so igi so igi tó sì so so lọ́dọ̀ nítorí pé ìyàwó karùn kìí ṣe ìyàwó karùn tó bá ti kọjá ni ìyàwó kẹfà kejì nígbà tí ìyàwó ti kọjá wa lọ túbà ẹ̀jẹ̀ ajáwọ́ ń bẹ̀ lónìí kó tó dọ̀la hmm. ẹ̀ tú àwọn ìyàwó tó bá ti lé sí mẹ́rin ilẹ̀ kí wọ́n máa lọ lé wọn ẹ̀ sì fowó tù wọ́n nú pé ẹ dákun ẹ má bínú mo ti lùgbà ọlọ́run lórí yín ẹ dákun ẹ mi hmm. àwọn ọmọ náà ó sì wówó tó fi tù wọ́n nú hmm. tí kálukú náà máa lọ tiẹ̀ yọ gbà pé bọ́lá ṣe kádàrà tó ń kó wọn wáyé láì ní bàbá gidi nù so àìjẹ́ bẹ́ẹ̀ tí irun yín bá lọ kú ẹlòmíràn sọ pé màá ṣe fídíò kalẹ̀ Hmm. nínú fídíò máa ti ṣàlàyé hmm, ní àlàyé ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè àlàyé kí ló fẹ́ ṣe ọlọ́run ní kì í ṣe ìyàwó ẹ̀ hmm. ọmọ náà lè jọ́mọ torí di ẹlẹ́ẹ̀já bẹ̀rù ọlọ́run dọ́kítọ̀ ìbéèrè kan wọlé ẹ jẹ́ kí n béèrè ayá alẹ́ má torí <laughs> àsìkò yìí ni orí bá kan kọ́nà ọba kó ṣàánú wa nínú òfin torí pé òfin àrísìkí ìyáálé tó wà nínú ilé kó rọ̀ mọ́ pé ńgbà ìyàwó tó bá wọlé ìyàwó kejì tọkọ bá fẹ́ lè tó bá wọlé ni ó tó jẹ jáde. yàrá lóyún rọ lásán ni lábẹ́ òfin ọlọ́run ọba wa òfin síwájú anabi sallallahu alaihi wasallam sọ pé inna ruhal qudusi nafata fi rawa'i أنه لن تموت نفس حتى تستكمل رزقها ملائكة جبريل ó ń sọ ọlọ́run abá mi ó sọ sí mi lẹ́mìí wípé ẹ̀mí kan ò ní kú láyé ṣáájú kọ́ lọ́run tó pé àrísìkí rẹ̀ fún àrísìkí ẹnìkan kọ̀rọ̀ mọ́tẹ́ nìkan nítorí òun fún ọ yóò fún ọ náà ni ìyàwó kan wọlé kò pé hmm. kí n tó ní kó lékún hmm. kò pé kí n tó ní kó dínkù hmm. kálukú ń bá tiẹ̀ yí ni àgbàgbọ́ yóò bá àwọn ìgbàgbọ́ tí ò da tó ta pẹ̀sìn nínú nìkan gbẹ́sẹ̀ rere wọlé gbẹ́sẹ̀ bú wọlé wọ́n tún máa ní wọ́n sálù àlá wọn tó <laughs> so nítorí di eléyìí báyìí eh, alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì hmm. ẹnikẹ́ni tí ó bá fẹ́ ìyàwó tó ju ẹyọ kan lọ hmm. ààyè gbọ́dọ̀ wà nínú ẹ̀mí rẹ̀ fóbìnrin tó ju ẹyọ kan lọ hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ kàn fẹ́ ìyàwó méjì ni ààyè obìnrin kan ló wà lẹ́mí rẹ̀ ètò túmọ̀ sí pé nígbà tí omi ìbá ti lè wọlé yóò fìkan ṣe ààyò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò wá pàṣì yóò sọ̀ndì pọ̀ṣì yóò wá di pé ó ń tì ojú ẹnìkan ni ó máa wò kò ní wojú ẹnìkejì hmm. ẹnìkan ni ó máa tọ́jú kò ní tọ́jú ẹnìkejì àsìkò yẹn ni àléébù àti ààyè tó wà lára èyí tó ti wà nílé tẹ́lẹ̀ ọ̀sẹ̀sẹ̀ wá hàn hmm. yọ wá pàtì bí aṣọ tó ti gbó hmm. kò ní yàdọ̀ rẹ̀ mọ́ kò ní pín ọjọ́ tiẹ̀ fún bó ti ṣe tó àti bó ti ṣe yẹ yọ máa wá ṣàbòsí sóhun obìnrin náà wàá máa fi òru àti ọ̀sán ṣépè fún yọ máa wọn èpè fún ní kóńgò kóńgò pé olórí ibú yìí báyìí tó wọlé òun ló wá kó bá òun òun ló jẹ́ kọkùnrin yóò rí ibi tó ń kù sí òun ló jẹ́ kó pọ̀ ń tì káwọn ọkùnrin ká lọ bẹ̀rù ọlọ́run. Ah, bí ìyáálé ti ṣe rí náà nìyàwó rí bí ìyàwó ti ṣe rí nìyáálé rí àwọn obìnrin máa ń parọ́ o nítorí pò ń jẹ́ ìyàwó tuntun ó lè máa ṣe ó lè máa dẹ́ kó máa ṣe ṣe pé àwọn ah, ń dá masha allah la quwwata illa ó ti rí i pé ó ti fẹ́yàwó láyé ó ti fẹ́rù òun òun gángan lè yàn ẹjọ́ tó jọ mẹ́ta hmm. òun náà padà slack Hmm. so n tó n fi bú ẹnìkan padà rí lára ètò ṣẹ̀ṣẹ̀ dínà hmm. so lànàbì sallallahu alaihi wasallam fi sọ pé gbogbo ẹni tó bá níyàwó méjì tó bá dẹ̀gbẹ́ sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ yóò wà ní ọgbẹ́ni alukiyama lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ dagun hmm. torí afẹ́nìkan lówó afẹ́nìkan lówó iná lèèyàn ń fọwọ́ ara rẹ̀ rà ìyàwó rẹ̀ ń gbogbo wọn kálukú kò fún lẹ́tọ̀ rẹ̀ so àlàkalẹ̀ kẹta onáà ní pé yẹn gbọ́dọ̀ lágbára láti lè ṣènáwó lórí àwọn ìyàwó rẹ̀ a kì í fẹ́ obìnrin jọ fún yà a kì í kóbìnrin jọ fún àti fi wọ́n ṣẹ̀sìn torí ẹ̀ kí ni wọ́n jẹ kí ni wọ́n mu kí ni wọ́n wọ̀ sọ́rùn ọwọ́ rẹ orí rẹ iná ni gbogbo àwọn nǹkan yìí wà níbo ni wọ́n gbé ọ̀dọ̀ rẹ iná ni gbogbo nǹkan yìí wà ọkùnrin gbọ́dọ̀ lágbára láti gbalé tóun àtìyàwó ọmọ gbé hmm. kìí ṣe pé máa gbélé bàbá rẹ màá máa yọ wá bọ̀ pé kí ni jẹ́ báyẹn ọgbọ́dọ̀ gbalé ni tí wàá àtìyàwó rẹ tẹ́jọ́ máa gbé kò sì kò sì sí nínú òfin ẹ̀sìn Islam wípé kíyàwó wa kọ́lé kọ́kọ́ wa kó tọ ìyàwó lọ pé ẹ ṣebí tí ọba dáa fún yàwó ọkọ náà lọ dáa fún tó bá sì dáa fọkọ ìyàwó náà lọ dáa fún kọ wa lọ máa gbélé ìyàwó à tó bá gbé bẹ́ẹ̀ nítorí pé ò tí ì lágbára ó gbé bẹ́ẹ̀ dìgbà kan ni o ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ọkùnrin tó máa ń ṣe jàǹbá fáwọn obìnrin lágbọ́n bẹ́ẹ̀ ìyàwó lọ́kọ́lé hmm. yọ wá ní kíyàwó kọ́lé fámílì àwọn sára lé rẹ̀ ilé ẹlẹ́kọ̀ọ́ nílé àwọn ìyàwó ilé ọlọ́ọ̀lẹ̀ nílé ọkọ ọkọ wa nìkan ọkọ ilé ọlọ́ọ̀lẹ̀ tù sára lé ìyàwó ilé ẹlẹ́kọ̀ọ́ ló sì yẹ kó jẹ́ ilé ẹlẹ́kọ̀ọ́ kọ́kọ́ sí ilé ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni màná Islam lóbìnrin lè lówó tiẹ̀ ọkùnrin náà lówó tiẹ̀ èwo wá ní wọlé tọ́wá ní kíyàwó lọ kọ́lé ọlọ́ọ̀lẹ̀ sílé etí ilé ọmọlé ẹlẹ́kọ̀ọ́. jọ̀tún ẹ̀ torí àwọn aráalé wọn ti ń dán láìpẹ́ yìí wò àkókò sì ti lọ ẹ jẹ́ kí fẹ́yàn bíi méjì láǹfààní zero seven zero one four one seven two two zero four hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.

tó hmm. jẹ́ pé àwọn kejì ni àbí fáàrí gan-an làbẹ́ pé àwọn kejì kẹta tó láwọn bí ọmọ tí wọn àwùjọ ẹgbẹ́ gan. naam dr obi. kìí ṣe fáàrí èèyàn jẹ́ ẹni tó ṣe pé ìyàwó kan tó dípò kọ́ wa lọ máa wá àwọn àlè lóde kọ́ máa ṣe ránu kọ́ máa ṣe bàjẹ́ ìsìláàmù ní kò fẹ́ ìyàwó kejì ìdí nu ọ̀wá ní ìyàwó kejì náà nítorí pé ọba lágbára ju ìyàwó ẹyọ kan lọ ó jẹ́ pé olówó tó lè fi tọ́jú rẹ̀ ó sì níbi tó lè fi sí hmm. láì jẹ́ pé èèyàn tún lágbára eléyẹn dúró lórí ìyàwó ẹyọ kan. Ah, ẹ ṣe ẹ lọ́wọ́. wàhálà aleykum salaam tó la. orúkọ mi ni ọlọ́run kẹ́mi. Naam. Láti lo odò ọba Ògbómọ̀ṣọ́. Naam. Àti pẹ̀lú odò bọ́ ti lẹ́kọ̀ọ́. Naam. ọ̀pọ̀lọpọ̀ abẹ́bẹ̀rẹ̀ béèrè kí ló ń fà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń orí àyà báńkì òun. Ṣùgbọ́n sálẹ̀ tí tó jẹ́ ìyàwó yẹn àwọn ọmọ yẹn ìgboro. ìwọ kórogún bí irú olùdókùn tí ó dókùn yìí sì ìyẹn lè gbà yíyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìṣe ìgbóbìnrin tí wọ́n fẹ́ fẹ́yàwó mi lè yín á rí kóbìnrin ò ní fẹ́ẹ́ta afẹ́kẹ́yẹ bá wa là á. alhamdulilayi alhamdulilayi àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe wí ní ìsìn àyìn náà ti pàkíyèsí èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó yẹ pé ààbọ̀ ọmọ lónìí ààbọ̀ ọmọ onáìnímọ̀ téèyàn kọ́ lájàmbá kù ọkàn wa kọ́ díẹ̀ òsì pàyókù tì í ẹni tó kà bẹ̀rẹ̀ tíra tí ọ̀ka parí nù so islam ọgbà pé kákan bímọ kalẹ̀ káwọn ọmọ wọn á máa wá jẹ́ kí wọ́n ṣe bára ká àbí wọ́n yà ló máa ń jèrè àbọ̀ ọmọ ọmọ wa gbégbé pàká ọmọ wa ṣe kíni mójútó ọmọ ẹ gbogbo ọmọ tó o bá bí islam fẹ́ kó o mójútó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bó bá fẹ́ àwọn mẹ́rin náà tó o bímọ bí ogún bí ọmọ ọgbọ̀n kò sí ní tó burú bẹ́ẹ̀ tó bá ti lè tọ́jú wọn tó lè mójútó wọn islam ọ̀fẹ́ kákan bímọ kalẹ̀ fún ìyà ká bímọ kalẹ̀ fún lórúkọ pé àmọ́ fẹ́yàwó púpọ̀ islam fẹ́ kó tún mójútó wọn ìjẹ́ àti mú àti nǹkan lu àwọn ọmọ yìí ọrùn rẹ lọ́wà. bẹ́ẹ̀ náà ni wọ́n wá ní kí lóde tóbìnrin máa ń kọ orogún bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà forogún. síbẹ̀yìn hmm. náà ní ìsìn tí ẹnìkan tí ìyàwó yín bá ń rẹ́rìn sẹ́nìkan ẹbí náà bí ẹ̀yìn náà so gbogbo èèyàn bó ṣe wà nánu ọlọ́run ọba lọ́kàn sí lófin kò rọrùn fáwọn obìnrin náà láti gbà hmm. torí adúpẹ́ fáwọn obìnrin tí wọn ò dálé ara wọn rú tí wọ́n gbà fọlọ́run tó a sì rọ àwọn obìnrin tó ṣe pé àwọn sì ń fapá jámi títí dìsìn hmm. lórí pé ọkọ fẹ́ fẹ́ yàwó mi àbó ti fẹ́ yàwó mi ẹ gbà fọlọ́n torí pé àti wàlìjẹ́nà ònlọ́jà kọ́lọ́ wa lọ́mọ náà. àmín ẹ ṣeun dọ̀tú pé ìmọ̀ràn tẹ́ fi bá mi káàdì ẹ̀ lẹ̀ fún gbogbo àwa tí a jẹ́ obìnrin ọ̀rọ̀ yànjú ni mo sì nígbà kó gbogbo obìnrin náà ni a gbọ́ ètò yìí látòkèdélẹ̀ ẹ jẹ́ kí n máa fi àǹfààní àtàkókò ìkéde fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò tá a pè ní ọkọ ọ̀la ẹ bí ó ti ṣe rọ̀ yín lọ́rùn tẹ́ ṣe lè mọ́ gbádùn wá síwájú sí i àsìkò tá tá ti farabalẹ̀ sílé tá ti jẹ tá ti mu tá ti wà ní ìfarabalẹ̀ láti ọjọ́ mẹ́jọ lọ inshallah bìkúdàrà tẹ̀ láì aago mẹ́rin ààbọ̀ ilá máa pàdé lórí ètò tá a pè ní ọkọ ọ̀la mo nígbàgbọ́ pásíkò gbogbo àwa tá a bá ti lọ kírun á ti padà àwa tún lásàlátù kan tá a fẹ́ ṣe á ti gbìyànjú á ti ṣe ní àsìkò yẹn aago mẹ́rin ààbọ̀ láti ọjọ́ mẹ́jọ dr eh, jazakumullah khaira dúpẹ́ eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ dákun mo fẹ́ torí àwọn ará lé. zero eight zero. zero eight zero. three two. three two. eight five. eight five. zero four. zero four. six six six six nọ́mbà tí ẹ lè fi bá dọ̀tún sọ̀rọ̀ tẹ́ ẹ bá ní tó ru yín lójú nípa ń tá yìí ni bí dọ̀tún ṣe lọ láì ṣe pé nǹkan míì tí ò nítumọ̀ torí pé wọ́n ti ṣàlàyé fún wa ẹ lórúkọ ẹni tó jólóòtú ètò tá a pè ní ọkọ làníyà ṣàfà lórúkọ wúrọ̀lá tẹ̀júmọ́lá tó já tó lórúkọ kamil àkàngbé adébọ́lá sànúsí lórúkọ mi tẹ́yìn náà bá fẹ́ kájọ sọ̀rọ̀ lẹ́yìn ètò ètò ọkàn là ń fi onígbọ̀wọ́ ó sì ń fẹ́ ká polówó ọjà lórí ẹ̀ kẹ́yìn tí ọlọ́run bá ṣẹ́gi ọ̀la fún ẹ ṣùgbẹ́ ètò yìí zero eight zero seven one two eight nine nine one nine zero eight zero seventy one twenty eight nine nine one nine adébọlá sànù sí lórúkọ tèmi ó tún di jọ́ mẹ́jọ insha allah bí kò dọ̀rọ̀ àtúnra.